Tọ́lání jáde nílé pẹ̀lú ọmọ rẹ̀ kékeré. Ó gbé sẹ́yìn ọkọ̀ bẹ́ẹ̀ ni Tọ́lání ń wa ọkọ̀ lọ ó sì ń fóònù lórí pé ó ń wa ọkọ̀ yìí lẹ́ni tí ó ń lọ sí ọjà àgbàlódé kan ládùúgbò tí ò jìnnà sí àdúgbò wọn bẹ́ẹ̀ lọmọ rẹ̀ ń ṣeré lẹ́yìn ọkọ̀ pẹ̀lú ohun ìṣeré tí wọ́n fi fún un débi tí ó ń lọ ó páàkì ọkọ̀ sílẹ̀ tó ń ti pé ó tó ń bá ọ̀rẹ́ rẹ̀ rojọ́ lórí fóònù ìgbàgbé ṣe kò tiẹ̀ rántí pé òun gbé ọmọ lọ́wọ́ ó sì sọ̀kalẹ̀ ni ó pa ilẹ̀kùn ọkọ̀ dé pàá tó sì nọ́ọ̀kì ọkọ̀ tó gba inú ọjà lọ láti déédéé bíi aago mẹ́wàá mọ́mọ ìṣeré tó bọ́ọ̀lẹ̀ ni. mọ́mọ yìí ń pariwo dádì dádì dádì ṣùgbọ́n Tọ́lání ò gbọ́ torí pé fóònù ń bẹ ní etí rẹ̀ ọmọ yìí gbìyànjú àti ṣí ilẹ̀kùn ọkọ̀ gẹ́gẹ́ bí ọmọdé ṣe máa ń gbìyànjú ọ̀rá bisikíìtì ọmọ yìí ò rí ilẹ̀kùn ọkọ̀ sí o bẹ́ẹ̀ ni Tọ́lání tó pàdé ọ̀rẹ́ rẹ̀ kan nínú ọjà ni wọ́n bá jọ ń ṣàwàdà ni wọ́n jọ ń ṣeré wọ́n jọ bẹ̀rẹ̀ sí ní ra àwọn nǹkan ohun èlò tí wọ́n fẹ́ lò wọ́n tún jọ lọ sí ibi tí wọ́n ò ti sanwó wọ́n tún rojọ́ níbẹ̀ lẹ́yìn nǹkan bíi wákàtí méjì tọmọ yìí ti ń gbìyànjú àti ṣílẹ̀kùn orunú ọkọ̀ ti ń dà láàmú gbogbo ògbìyànjú rẹ̀ kò rílẹ̀kùn ọkọ̀ yìí sí o ó ti rẹ̀ ló bá fẹ̀yìntì ló tó ń ti dààmú yìí kòrónà báyọ kankan tọ́lání bẹ́ẹ̀mí títí ń bá ọ̀rẹ́ rẹ̀ rojọ́ ó ti gbàgbé pé òun fi ọmọ sínú mọ́tò ṣàdédé lọ rántí eré bá bẹ̀rẹ̀ sí ní sáré lẹ́sẹ̀ tọ́lání o ní tọ́lání ń sáré tó ń tèrè ni wọ́n jọ ń sá ara wọn ó rọ́ọ̀lù arákùnrin kan tí ó pàdé lọ́nà gbogbo ìgbà yìí ọmọ yìí ń bẹ nínú ọkọ̀ ó ń gbìyànjú ṣùgbọ́n ti rẹ̀ ó rù í pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ọmọ yìí ò lè mímọ́ ó ṣubú lulẹ̀ arákùnrin kan páàkì ọkọ̀ sí ẹ̀gbẹ́ ọkọ̀ tiwọn gẹ́gẹ́ bí èèyàn ṣe máa páàkì lẹ́gbẹ̀ẹ́ ara ẹni òun bọ́lẹ̀ yóò wúra rẹ̀ nínú gíláàsì kí òun ó tún un ṣe ṣàdédé lórí ọmọ kan nínú ọkọ̀ ó gbá ilẹ̀kùn ọkọ̀ yìí ó gbá gíláàsì ó rí mira ta ló wa páàkì ọkọ̀ sílẹ̀ ará àdúgbò ẹ̀yin wo lẹ wà ń bí ẹ gbà wá ọmọ kan bẹ nínú ọkọ̀ ń bí ẹ jẹ́ àlà ẹ̀mí ọmọ yìí bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn sáré sí wọn àwọn tó wà nítòsí sáré sí wọn oníkálukú gbìyànjú báwo ni wọn ó ṣe sílẹ̀kùn ọkọ̀ yìí a sì mọ̀ pé kò ṣeé sí bí ò sí kọ́kọ́rọ́ gidigba ò sílẹ̀kùn àfẹni tó bá mú kọ́kọ́rọ́ lọ́wọ́ o fa ilẹ̀kùn kó wá ń gbìyànjú bó ṣe lè ṣe bẹ́ẹ̀ lọkùnrin rántí wípé òun ní irin kan nínú ọkọ̀ òun ló bá ṣí ọkọ̀ tiẹ̀ ó gbé irin yìí òun gbé lọ sídìí ọkọ̀ tí Tọ́lání park gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé wọ́n ti gbìyànjú ṣùgbọ́n kò sí agbára ó da irin yìí bo ọkọ̀ yìí lákọ̀ọ́kọ́ ó tó dáàbò lẹ́ẹ̀kejì ní gíláàsì ọkọ̀ yìí bá fọ́ wọ́n ṣílẹ̀kùn ọkọ̀ kété tí wọ́n ṣílẹ̀kùn ọkọ̀ ìgbìyànjú bò ní wọ́n ò ṣe la ẹ̀mí ọmọ yìí ni wọ́n ń sáré ṣùgbọ́n ẹ̀pà ò bóró mọ́ ọmọ yìí ti gbẹ́mìí mì wọ́n gbé jáde bóyá tí atẹ́gùn bá fẹ́ sí ó yóò ṣe kí wọ́n ó ṣe é ṣe kí wọ́n ó rí ẹ̀mí ọmọ yìí dù o ṣùgbọ́n wọ́n gbìyànjú títí wọn ò rí ẹ̀mí ọmọ yìí dù ó ti bọ́ sí àlìkìyámọ̀ abẹ́lọ́hún ọlọ́run má fi ikú ọmọ má fi kàn wá o má sì fi àwọn ọmọ wa má fi pa wá lẹ́kún kó wá bẹ̀rẹ̀ sí ní gbìyànjú ẹ jẹ́ á àwọn dókítọ̀ ẹ jẹ́ á pe ọsibítù bóyá wọ́n tiẹ̀ lè bá wa du ẹ̀mí ọmọ yìí ọkùnrin yìí voa ọmọ yìí mọ́yà ó dì mọ́yà à ìbànújẹ́ bá bẹ́ẹ̀ ni tọ́lá ní ń sáré bọ̀ nígbà tí ó wọ ọ̀kan ó rí i pé wọ́n ti gbé ọmọ jáde nínú ọkọ̀ gbogbo ń tọ́lọ rà lọ́sọ̀nù òun náà sáré sí ọmọ yìí ṣùgbọ́n ẹ̀pa ò bóró mọ́ ẹ̀kọ́ ńlá leléyìí fún gbogbo àwa tí à ń tá a sì ń lo fóònù ẹ jẹ́ a máa fiyèsí gbogbo ohun tá a bá ń ṣe ọlọ́run ní fi ikú ọmọ ọlọ́run ní fi kàn wá o gbogbo ohun tá a bá ń ṣe kí làákàrẹ̀ wọ́n máa wà ń bẹ̀ ọlọ́run kó máa fi sọ rẹ̀ sọ àwọn ọmọ wa.